wọn bọ lọ́wọ́ Zaria irú ṣíà wò làwọn náà ẹ̀ṣíà alimamiya alijafariya alisina ashariya tó bákan náà ni gbogbo wọn rí tó sọ́wọ́ ayẹ kí mùsùlùmí ó di ṣíà ọlọ́mọdé wọn àti ẹsẹ̀ pé yàn gbádùn wọn àti ẹsẹ̀ pé nǹkan dá yàn láàmú orúkọ kan tí wà tí ahlùsùn náà máa ń pè wọn gbogbo ṣíà sẹ́ẹ̀ma arọ́fíbọ̀ kíni arọ́fíbọ̀ àwọn ẹni tí wọ́n kọ́ àwọn sàhábà those that reject the, the companions of the prophet sallallahu alayhi wa sallam they are known to be arọ́fíbọ̀ it is it is those people that claim to be Shia but their real name is arọ́fíbọ̀ àpèjúwe alùbídà mi kí a fọ al-ahmadiyya al-ahmadiyya ahmadiyya yẹn nínú bí wọ́n ti ṣe pa orúkọ ara wọn láró láfíríkà nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ní kọ́ńtínẹ́ǹtì mi orúkọ tí wọ́n jẹ́ kọ́ńtínẹ́ǹtì mi ni kí ni al-qadiyaniya kí ló dé sáfi kí wọn ní kí ló dé sáfi ń jẹ alqadiya nìyẹn nítorí pọ̀ ga wọn tó dá àkídà burúkú yẹn sílẹ̀ orúkọ rẹ̀ ní kíni Mirza Ghulam Ahmed alqadiyani Mirza Ghulam Ahmed alqadiyani alqadiyani wọ́n fi tì sára ìlú ìlú rẹ̀ ní Pakistan India Pakistan they happen to be a single country in the past orúkọ ìlú rẹ̀ ní Qadian orúkọ ìlú rẹ̀ ní Qadian so wọ́n máa ń fìyàn tì sára ìlú rẹ̀ ìgbà tí wọ́n jọ ọmọ Nàìjíríà ti Lárúbáwá akọ ẹnikẹ́ni à Nàìjíríì à Nàìjíríì so tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ Ọ̀yọ́ kíláàsì ọ Al-Oyowi Ògbómọ̀ṣọ́ kan. Ògbómọ̀ṣọ́ọ̀wì wọ́n pè wá òun náà wà sọ́dọ̀ máa kọ́ díyàn kí ni wọ́n pè é alukọ́díyàní ọba wọn nìyẹn ahmadiyya yẹn sẹ́ máa bídà tiwọn bídà tún kófìrìyà bídà tún bídà tó sọ̀yàn di kẹfẹ́rì ni bí àwọn ṣíà náà ni bídà ni pé wọ́n sọ sallallahu alaihi wa sallam wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n lánàbí mi tún wà lẹ́yìn ànàbí sallallahu alaihi wa sallam òun náà ni mirza gulam ahmed alqadiyan mirza gulam ahmed alqadiyan wọ́n lò lànàbí tó tún dé lẹ́yìn ànàbí sallallahu alaihi wa sallam máa áyà tó sọ pé ànábì sallallahu alaihi wasallam ló pin àwọn ànábì kí láyà nà. ma kana aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin àyà yìí ló fi hàn pé kò sọ ànábì mi mà tí ó wà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àwọn sọ pé òkè àwọn náà gbà pé gẹ́gẹ́ bí àyà yìí pé kò sọ ànábì mi mà. tí ó wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ga tàwọn yìí báyìí kìí sàn anabi rọ́ṣùlù ni wọ́n láyà ń sọ nípa anabi ni kò sọ nípa rọ́ṣùlù síbẹ̀ yìí sì ti mọ bẹ́ẹ̀ bayna ar-rasuli wan-nabi ma bẹ́ẹ̀ farqu baynahuma man huwa an-nabi. ولم يؤمر بالتبليغ أما الرسول وأمر وأمر بالتبليغ هو طيب مرزاية رسول نكيس النبي آية سيسويك النبي محمد صلى الله عليه وسلم لقاء النبي قصقون لقاء وعنسه torí rẹ̀ ìránṣẹ́ ní mírízà ẹgbẹ́ àwọn òpùrọ́ tó ṣeé ṣe kéèyàn jẹ́ rọ́sùl láì jẹ́ nàbì kò ṣeé ṣe kò ṣeé ṣe kéèyàn jẹ́ rọ́sùl láì jẹ́ nàbì because the first necessary step is for you to be nàbì before you become rọ́sùl. sọ́mọ́ wa sọ pé ìdán meaning that to be a nàbì is general is more general than to be rasul tí wọ́n bá wá sọ pé nàbí yìí ti tán rasul náà ti tán àbí ó ti tán òun náà ti tán tó bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ tí wọ́n bá sọ pé nàbí yìí ti tán ajẹ́ pé rasul náà ti ṣe kíni ó ti tán tọ́ sẹ́yìn àdìsí anábì sallallahu alaihi tó sọ pé kò sáà nàbí mi mà anábì Muhammad sallallahu alaihi wasallam saloma anábì sọ pé lánàbíyá báàdì lánàbíyá báàdì àmọ́ àwọn òpùrọ́ tààtì àwọn òpùrọ́ tààtì wọ́n yọjú lẹ́yìn kù mí ṣùgbọ́n wọ́n máa pera wọn ní kíni ànábì ṣùgbọ́n èmi ní òpin àwọn ànábì therefore anybody tó bá claim láti jẹ́ ànábì lẹ́yìn kú ànábì Muhammad sallallahu alaihi wasallam fahuwa kadhab fahuwa kadhab sọ ma kojú àwọn òpùrọ́ wọn yẹn. مسيلمة مسيلمة الكذاب أها سجاح سجاح غيره غلام مرزا غلام أحمد القاديان nínú nǹkan tó mú wa mọ̀ pé òpùrọ̀ ni alukurani ti jarọ sunna anabi sallallahu alaihi wasallam jarọ kí ni tó tún mú wa mọ̀ pé òpùrọ̀ ni. Naam. kí ni tó tún mú àmọ́ kókòrò ni èdè tó yàtọ̀ sí di àwọn èèyàn rẹ̀ ló fi jíṣẹ́ ọgbà kéṣe bó ṣe sọnù nísìnyí tọ́lọ́mù bá ṣe ọ́ ní yorùbá àwọn aṣọ òyìnbó torí pé àwọn èèyàn rẹ̀ òyìnbó wọn sọ kí ló burú mẹ́ abẹ́ nǹkan òyìnbó ṣe ṣáńṣáń kí ló burú mẹ́ ẹ sọ nípa èdè náà ni. bíi mọ̀jíza ọ̀ ẹ̀mú kan wa mọ̀jíza olùkùrọ̀ ni kò ní mọ̀jíza ẹ̀yọ̀kan kò tẹ̀ sọ nípa èdè yẹn náà lẹ́wọ̀ gbogbo ránṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sáyé èdè àwọn èèyàn rẹ̀ ní máa fi ràn èdè àwọn èèyàn rẹ̀ ní máa fi ràn kí wọ́n lè dé India àti Pakistan kí ló dé India àti Pakistan kí ló dé àwọn India àti Pakistan hàn Indo báwo ṣé lè kàn jẹ Indo hàn English báwo òyìnbó làwọn Indian báwo ẹ̀rí kan mẹ́wọ̀ ayọ̀ wáyé èdè India àti Pakistan náà Urdu èdè wọn ni kí ni Urdu it was a created language kò sí tẹ́lẹ̀ wọ́n create ẹni torí pé èdè pọ̀ èdè pọ̀ èdè pọ̀ ní India so èdè wo láti máa gbọ́ra wa yé wọ́n á create èdè wọn wọ́n pè ní kí Urdu èdè wo lọ́yẹ kí wọ́n kàn fi ran tó bá jẹ́ ànábì ni èdè Urdu sẹ́ẹ̀mẹ̀ rí tó sọ wípé èdè ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run máa fi ran ẹ̀mọ́ anú alukurani. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ààrùn ìránṣẹ́ kan sáré àfi lédè àwọn èèyàn rẹ̀ kó lè bá a máa ṣàlàyé fún wa ọlọ́run sì wá lè rán ànábì tọ́jọ́ máa ń di àsọ́mà ń di àlédè English ẹ̀yin náà wúrọ̀ burúkú mẹ́rin nígbà míì tó tún mú àmọ́ kókó rọ ni yóò mú akurani yóò já àyà yìí bì yóò já àyà yìí bì yóò já àyà yìí bì yóò wá sọpọ̀ all in English translation yóò wá sọ pé ntọ́lọ́ ń sọ kalẹ̀ fóònù ó kpọ́rọ́ pé ṣé wá tiẹ̀ wá tó yàtọ̀ sí akurani tó ń já létí tó ń já mu nǹkan mi tó tún mú àmọ́ kó kpọ́rọ́ ni ó náà ń pé irọ́ rẹ̀ level by level ló ń dàgbà gradually gradually gradually ọ̀rọ̀ fìgbà kan pera rẹ̀ ní anabi isa ńgbà tí wọ́n tún lọ ní mahadi yìí lọ́tọ́bọ̀ ńgbà tí wọ́n ti aládàbí lò. ẹni tó tún mú amakó kpọ̀rọ̀ ni wọ́n gán fúnra ara rẹ̀ jẹ́wọ́ ó ní gbogbo ìgbésí ayé wọn lò ní láti sáàbù àwọn England. òun náà sọ nínú tó fi confẹ́sì ní kótó òdìpọ̀ kú ó lọ ń lò ìgbésí ayé wọn láti sáàbù àwọn England ni because ìgbà tí England tó wá gba India ẹ mọ̀ pé India àwọn abọ́gibọ̀ pẹ́ pọ̀ mbẹ́ kò sí tí wọ́n sìn ní ìjà wọ́n ń sin abẹ́ ọkùnrin wọ́n ń sin abẹ́ obìnrin àwọn míì ní India ọ̀nbẹ nínú wọn àwọn èèyàn tó pé màálù lolúwa wọn ọ̀nbẹ ní India àwọn tó jẹ́ pé omi pọ̀tọ̀pọ̀tọ̀ omi ìdọ̀tí tọ́jú omi pọ̀tọ̀pọ̀tọ̀ làwọn ń sìn kò sí tí wọ́n sìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn researchers wọ́n lọ sí India yẹn lórí pé àwọn fẹ́ kọ thesis láti gba PhD iye ẹ̀sìn tó wà ní India ó sún wọn mélòó lọ fẹ́ kọ mélòó lọ fẹ́ kọ tó nítorí délé àwọn India bá ń ṣe rí nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní gbogbo ilé ayé yìí kò síbi tí mùsùlùmí ti pọ̀ nínú kọ́ńtìrì kan tó India títí dòní yìí India ó ní ibi tí akbaru tajammu'il muslimin tó wà ní gbogbo ayé because láti bí more than twenty thirty years ago à ń ṣírò yìí pé iye mùsùlùmí tó wà ní India they are over four hundred millions so ẹ sì máa ń pé ìlú tó tóbi jù láyé tó jẹ́ lu àwọn mùsùlùmí country tó tóbi jù tó jẹ́ country àwọn mùsùlùmí láyé kí ló kọ rẹ̀ Saudi abawo Kuwait kọ náà Indonesia òun ni kọ́ńtírì mùsùlùmí tó tóbi jù láyé followed by Pakistan is the second Indonesia táwọn sọ pé ibi tí mùsùlùmí ti pọ̀ jù láyé ni gbogbo population wọn lásìkò tá à ń sọ̀rọ̀ yẹn kò ju two hundred and fifty million lọ India sọ̀rọ̀ kó àwọn giant làwọn eléyẹn one point something billion nínú one point something billion yẹn láti rí more than four hundred million muslims torí àwọn sọ pé ìgbẹ́ ni mùsùlùmí pọ̀ jù sí láyé ìgbà tí England wá jí wọn gbà àwọn mùsùlùmí yẹn nìkan àwọn náà confront England tí wọ́n kéde jihad wọn ò jẹ́ kí wọ́n rẹ́dọ̀fí lórí òróró wọ́n pa ṣéègì sáwọn òyìnbó ńlára àwọn òyìnbó náà pa rẹpẹtẹ náà àwọn mùsùlùmí bẹ́ẹ̀. bọ́tà àwọn abọ́gibọ̀ pẹ̀ àwọn abọ́ màálù àwọn kẹ àwọn kẹ sọ̀rẹ́ndà ni pékin bẹ́ẹ̀ bá bá gbà lù àwọn kọ́sá máa já àwọn oró jẹjẹ ìbẹ́yìn náà máa tó sẹlẹ̀ ní nàìjíríà náà nìyẹn because if there is Islam wọ́n rí nǹkan èèyàn gbà ní rọrùn so Islam kọ́ wa pé dúkìá rẹ̀ tó bá kú nítorí ń dìfẹ́ǹdì rẹ̀ ṣèhídì lọ́mọ jẹ́ ẹ̀ríkẹ́ ńgbà táwọn òyìnbó náà dé nàìjíríà bí wọ́n kà gbèlú lé wọn lọ́wọ́ ni nínú abọ́ gold bí ẹ káàbọ̀ òyìnbó ọmọ àfọkún sọnà ẹ̀yin là ń tí ń retí wọ́n kà gbèlú lé wọn lọ́wọ́ ni unlike ìgbà tán dókè ọ̀yà ìgbà tán dókè ọ̀yà tó ráhùn ní Islam nígbà yẹn kódà wọ́n ti form Islamic system of government torí ẹ̀ ló ṣe jẹ́ pé ah àwọn náà fọwọ́ ara wọn kó gbẹ wọn lágùn òkè ọ̀yà mẹ́ọ̀ àwọn náà pa ṣéègì sóyìnbó la òyìnbó náà pa rẹpẹtẹ sí wọn la kódà látàrí pé àlè dẹjúlẹ̀ kóyìnbó wa gbà lu wa káma wa bẹ lábẹ́ òyìnbó káfìrì ọ̀pọ̀ ẹ̀mọ́yé yẹn ló ti migrate kó nàìjíríà yìí láti gbà yẹn tí wọ́n fi lọ di ọmọ Sudan ìlú kan bẹ ní Sudan wọ́n ń pè ní Ishesh Ishesh yẹn àwọn ọmọ nàìjíríà kan fi nàìjíríà lẹ̀ nígbà yẹn nù pé àwọn ò lè bẹ lábẹ́ ìjọba káfìrì òyìnbó wa gbà Islam yọ wa ìkòsókò kò sí nǹkan tó ń pè nàìjíríà ń gbà yẹn kò sí sáńpé nàìjíríà ẹ Ọ̀yọ́ empire dádúró àwọn ibo àmọ́ táwọn ń jẹ so bọtà àwọn atagbọn kí ọyà yẹn sọ pé Usman bunu fòdì orí ibìkan gbà àwọn tí ó sì Usman bunu fòdì àwọn náà ṣèjọba tiwọn so therefore òyìnbó ló dé ló ṣe ló amalgamate nàìjíríà ńlọdàpọ̀ torí ẹ àwọn mùsùlùmí yẹn ìgbà sáré pé àwọn ò rí wọn win àwọn tó fi gbogbo nàìjíríà sílẹ̀ láíláí wọ́n wà wọ́n ti fọ́ọ̀mù náà ló fi jẹ́ kó tó máa ń sọ history tó ní wọ́n máa sọ fún yín pé we have more than seven million Nigerians more than seven million Nigerians who are now claiming to be Sudanese so àwọn tó ti migrate láti gbà yẹn ni so mo fẹ́ sọ àyọ̀ bẹ́ẹ̀ ni pé tí Islam bá wà wọ́n yẹn lílo èèyàn gbà o tí o bá ti sí Islam tọ́lá yìí ń sá fún kú ìgbà tí o sí mẹ́rin ẹ̀ máa sá fún kú àwọn mùsùlùmí sá fún kú nítorí pé àwọn mọ̀ pé inú káwọn sẹ̀mí káwọn lè gbórí sókè àbí káwọn kú káwọn kúkú ṣàhídì ìwọ wa ló burú kò sí ètò burú nu méjèèjì báwọn mùsùlùmí ti ṣe rí nu. akramakumullah ìgbà táwọn England ti wá rí pé àwọn mùsùlùmí ní takò àwọn wọn lọ́ọ́ máa ná làrán síná ọ̀nà awúlálẹ̀ gbà láti eradicate the so called jihad so àwọn náà create amadiya yẹn àwọn náà create láti divert attention àwọn èèyàn kúrò nídìí jihad. aljihad ntòfà tí tẹ̀blígì náà fi wà nù àti divert attention àwọn èèyàn kúrò ní di jihad ká gbé lọ sí di nǹkan mi pé táwọn arìn káyé ẹ má pa lọ ẹ má ti ń pa lọ jihad tó kúnu àmọ́ jihad ayọ̀bọ̀n ayọ̀dà ayọ̀dà ọ̀hún àwọn sàhábà ti jà kan so ìdí inú tó fi jẹ́ pé bad ideology ló fi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn túbẹ̀ ló ṣe jẹ́ pé lónìí àwọn táǹkì ní kọ̀díyà níyà táǹkì rà ní ahmadiyya láfíríkà ń bì ẹ̀rí pé headquarter àwọn bó lọ́wọ́ ọ wà ní England second main office ń bó lọ́wọ́ ọ wà ní Israel àwọn ẹni tí wọ́n pè ọ́ ẹ̀rí pé wọ́n máa sọ pé Ahmadiyya movement àfikún movement náà amadiya Muslim Jamaa. kí lọ́wọ́ Ahmadiyya láìsẹ̀ sẹ́ńtọ́rì délé ẹni bá sọ pé alukurani parọ́ ẹni bá sọ pé níta alukurani wí irọ́ ẹni bá kọ́ nàbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀rọ́ ni fọwọ́ káfíìn káfíìn ni eléyìí sì lẹ́nu àwọn mùsùlùmí kò lé lórí more than thirty years ago tí wọ́n ti ṣèpàdé lórí wọn ní Mẹ́kà ipò gbogbo ẹni tó bá jẹ́ amadi kìí ṣe mùsùlùmí torí ẹ̀ tó máa fọ ẹni fọ́ọ̀mù kó fẹ́ lọ sí hajj ní Nàìjíríà ní sórí tán kọ́ bẹ̀ ṣé mùsùlùmí ni ọ́ àbí àwọn akọrin yó àbá àwọn ọlọ́jọ́ sátidé àbí amadíyà wọ́n sátidé kìpa amadíyà ni ọ́ kárí mọ́kàtọ́ lọ. mo rò pé yé wa tó nítorí délé eléyìí jẹ́ báwọn ní nǹkan tó tún mú ni òun náà ní pé tó kú àfa kan wà tọ́jú olùmọ̀ nípa súnà wọ́n pè ní jọ challenge ara wọn jọ ṣépè fúnra wọn tó bá jẹ́ kó tọ́ lọ́ọ́ máa ń sọ ìwọ a pé kí ikú tó yẹ pé àrùn burúkú ni ó mú wa bíi ìgbẹ́ ọ̀rìn bíi kọ́lẹ́rà àrùn kan tí ò ní gbógun ìníkọ́ pa ọ́n kó o sì má jọ ọdún kan lọ wọ́n fi kú àwọn tó wá pè mí ni mò ń sòdodo irú ikú náà ní kọ́ pọ́ kó o sì má ju àrùn ọdún kan lọ tó fi kú kálukú wọn gẹ́gẹ́ bí Yorùbá lẹ́bù sàmì èpè wọ́n tún gbé tọ́ rẹ̀ mì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ o ẹ mírízà ò mọ́dún jẹ mírízà kò mọ́dún jẹ tó ti bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ ọ yàgbẹ́ ọ yàgbẹ́ títí ọ yàgbẹ́ ọ̀rìn ìgbẹ́ ọ̀rìn tó yá yá yá yá ló kú sí orí ìgbẹ́ ló kú sí a'udhu billahi minash shaitani rajim torí de eléyìí báyìí eléyìí náà tó fi hàn pé òpùrọ̀ ni ọwọ́ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ alukur'an ó ti fi hàn wá ti pẹ́ kókó rọ náà ni pé kò sẹ́ni kankan tí ó jẹ́ anabi àbí ìránṣẹ́ ọlọ́ lẹ́yìn tí anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam òkúrọ́ mi ò lẹ́túmọ̀ àwọn bídà mi ò lẹ́túmọ̀ àwọn sofiya sofiya ẹ àwọn sofiya yẹ àwọn náà ni ahalo atariqa ahalo atariqa. طريقة طريقة طريقة من العلماء أها التجانية قال روى أحمد التجاني أها القادرية قال روى عبد القادر الجيلاني أها البدري البدوية أضاوى محمد البدوي النقشبندية الشاذلية ها زي مرجع أو زي صوفي الرفاعية أحمد الرفاعي أتصور دوك جاوا جا جا جا جا الله ما جاري يا سواء وتوكل عفريه ní àwọn ṣíà náà nìyẹn àwọn ètò ṣe ṣíà àmọ́tọ̀rí kọ́ náà làwọn náà jàfẹ́ríyà wọ́n ètò sọ́láàtì àwọn jàfẹ́ríyà sùfíà wọ́n ètò sọ́láàtì. ok ẹjẹ́ agbé Tìjàníyà ká gbé yẹ̀ wò Ahmad Tìjàní yẹn ìlú wo ló ti wá tunis báwo Morocco Morocco na precisely nílùú Fars ìlú Fars ńbẹ́ńbẹ́ dì sí. amẹ́rẹ́ Tijani yẹn kí ni atrocity tiẹ̀. ọlọ́mú ọlọ́run anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam lẹ́yìn ọdún mélòó ló rán anabi lẹ́yìn tí anabi ti kú pẹ̀lú ọdún mélòó six hmm? hundred báwo. ọmọ onífẹ̀yìn títí ń sun yẹn á kalam fọ́ọ̀bì yálà ibta'idu anil jidal ibta'idu anil jidal yálà wọlé ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa pẹ̀lú one thousand one hundred and fifty years one thousand. one thousand four hundred and forty-one minus one thousand one hundred and fifty years. Hmm? Kílẹ̀ Two ninety one years. Ṣé two ninety one ni hundred and forty one. minus one thousand one hundred and fifty ẹ gbàgbé ẹ mú calculator yín jáde naam two kini one thousand four hundred and forty one minus one thousand one hundred and fifty two ninety one years so nínú. You know. ọlọ́run anabi sallallahu alaihi wasallam lójú fò ṣe lójú àlà ọwọ́ abá wọn àtúntò wàá bá wọn ọwọ́ abá wọn nílò fat ẹwọ madina sí fat ìpè ńgbà tó tún wàá bá wọn ó tún bá bàbá alágbájá lọ́dún bí ìkọ́sọ́ pé ńgbà tó dé bàbá kúdínà ń bẹ lọ́dọ̀ mi àwọn náà rí mo rò pé ẹwọ àwọn ọ̀rọ̀ gbóná tó wàá sọ pé anabi wàá mú àwọn wàbí fà wá síbẹ̀ mọ ọ̀dífà àwọn Tìjàníyà àwọn amáwọn mú ọ̀dífà wọn wá sọ pé kóun spread ẹ̀ torí gbogbo ẹni tí ò bá ti ṣe àwọn ọ̀dífà ìgbésí ayé rẹ̀ ọ̀rà rẹ̀ a'udhu billahi minash shaitani rajim àkọ́kọ́ tó ṣeéṣe kápá náà bí gbàgbé nǹkan kan kò díṣẹ́ rẹ̀ tó fi kú tó ṣeéṣe àhàn kílẹ̀ rí tẹ́ ẹni lórí pé gbogbo ṣẹ́ lọ́jẹ́ kó tó kú. Hmm? ayé alukóhánì nù alánàbì ẹ̀rí tẹ ní lórí pé gbogbo sẹ́lá ànábì jẹ́ kó gbé nǹkan kan pamọ́. kótóbà kìnnì kí lọ sọ kí lọ sọ mbẹ ẹ mú wá ní à abẹ gẹ ẹsẹ nà kí lọ sọ. bẹ́ẹ̀ni nínú sahih muslim aisha radiyallahu anha wọ́n ní man za'ama anna muhammadan sallallahu alayhi wa alihi wa sallam katama shay'an mimma unzila alayhi faqad a'zama al-firya ẹnikẹ́ni tó bá fi lè dánu sọ pé ànábì gbé nǹkan kan nínú tọ́lọ̀ bá fi ránṣẹ́ sí ẹgbàá kó ti gbé dùúrọ́ ńlá fún yín ìdùúrọ́ ńlá ló gbé fún yín bọ́ọ̀lù tí a fẹ́ sọ pé ànábì ọ̀ràn ti jíṣẹ́ wàdífà lánàá wàdífà ara nù lọ́rọ̀ pé yé wa nínú tó tún mú wa mọ̀ pé ranù ni oníkíni wọn náà ní pé nínú tírà kan wọn pè ní Jawahirul Ma'ani kí ni wọn pè é wọn náà ní tírà àwọn tọ̀ríkọ̀ Tijaniyya wọn ní tírà àwọn tọ̀ríkọ̀ Tijaniyya irọ́ kúnnú rẹ̀ àti fabrication wọn sọ pé lílọ́ ti jọ àlùkùránì náà wọ́n tún wá ń sírò rẹ̀ wọ́n lè pé lẹ́ẹ̀mẹ́fà wọ́n tún lè nígbà ọgọ́ta wọ́n lè pé gbọ́ ọgọ́rùn-ún mẹ́fà six hundred nígbà ẹgbẹ̀rún mẹ́fà six thousand nígbà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta sixty thousand ẹ̀rọ ń fọ̀ ọ́ sẹ́nìkan máa ti lè gbàgbọ́ ọ̀rọ̀ kan bẹ láyé yìí tó ṣe déédéé ọ̀rọ̀ àwa ó di kèfèrí ambos bẹ́sẹ̀ kọ́ ọ̀sọ̀ kọ́ ọ̀rọ̀ kan jákujáku ó ju ọ̀rọ̀ ọlọ́run lọ káfíìrì wọ káfíìrì sọ̀rọ̀ pé yé wa aha tó sọ́wọ́ yẹ kí wọ́n máa ṣe lílù fati tẹ̀síwá nǹkan èyí tí wọ́n kán dára sí tẹ̀síwá tí wọ́n máa wé láwàní kọ́dá tí wọ́n máa wé máa wọ́ bí ìgbà tí wọ́n fẹ́ jẹ̀sìn kọ́dá àbí ok. táwọn àjókòó lẹ́yìn tó láti lò lásìrì lọ́jọ́ tí wọ́n gbé láìlá ìlànà láìlá ìlànà láìlá ìlànà. dọ́tọ́ bàṣàrì sẹ́rẹ̀ ẹ̀ ọ̀dà ọ̀dà ìranù lásán orúkọ yìí wa tó àbí ká máa ṣe irú táwọn àdìríyà ilà ilà ilà wà ilà ilà ilà wà. tó gbogbo ọ̀rọ̀ àbíjà èyí ó ṣe kí ni èyí ó jìnnà èyí ó ṣe kí ni àbúrò ìdáhùn Yorùbá náà máa ń ṣe tẹ́gbẹ́ lèmọ́mù ti dé bí lèmọ́mù ti dé o wọ́n ti ṣe kọ́ ọmọ wọ́n á ti ṣe kọ́ ọmọ rẹ̀ ó tẹ̀ ẹ̀ tẹ̀ tẹ̀ ọba gbé ẹ̀jẹ̀ rẹ̀ pé wọ́n á sọ ní ẹ̀jẹ̀ ó pọ̀ sí o ẹ̀rù ò tí ì rí rẹ̀ rí ọmọ àwọn pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe à kàlífà ti dé nìyẹn kàlífà ó ṣe sọ ṣe ẹ gbọ́dọ̀ kọ́kọ́ àbẹ́yẹ ẹ wọ ẹ di ara bóná gbogbo eléyìí fọ́tọ́ ọ̀tọ̀ gbogbo kí ni wọ́n pè é dídà wọ́n á ní tí lèmọ́ọ̀mù bá jẹ́ ó ń tọ̀rí ọbí àwọn Tìjàníyà tọ́tọ́ ká ti sọ láti lẹ́yìn torí tó bá ti lè ní àwọn gbàgbọ́ rọ́bìṣì kọ̀tọ́ ká ṣe sọ láti lẹ́yìn ẹ̀ o because anybody tó bá ti gbàgbọ́ pé kìíní kan ju alukurani lọ ó ti kúrò nínú alislam nílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tẹ́ bá ti ṣe sọ láti tán wọ́n pàtẹ àdúrà bíbẹ̀ kọ́ ni àdúrà tó pàtẹ ṣé súnà ni àbídà bídà ìmáàmù wa sọ pé iná àtẹná lilfati fati àlilfati àwọn sì ti sálámà lẹ́yìn rẹ̀ kí ló ṣẹlẹ̀ sátúnṣọ láti ẹsẹ ní àbá ní túnṣe ẹ ní túnṣe ẹ béèrè bàbá imam ẹ jọ kí ni ọlá ti ń bẹ fún lẹ́fàtì sẹ́mi kẹ́yìn ò tí mọ̀ pé tọ̀rí kọ̀ ni tọ́rọ̀ pọ̀lọpọ̀ ń ṣe lẹ́fàtì wọn èyí tó ń tọ̀rí kọ̀ ti jà níyà kí ni ọlá ti ń bẹ fún lẹ́fàtì wa ni ọmọ ọgá púpọ̀ kọjá nínú àwọn ìwáyà kan kódà wọn ti ju alukur'an lọ kò burú kò burú ọkọ Allahu akbar Allahu akbar ó ń sọlá tilẹ̀ kaná nítorí pé ó ti sàṣẹ dànù. wọ́n ní ah, àwọn kẹrù kọ́ lọ́la ní sàtà àwọn èèyàn ń ṣe ṣe ah, àìmọ̀kànnù ẹ má tún bá wọn ṣe má tẹ̀lé ìjẹba àwọn. atòlẹ́yìn lè máàmù kan bó ti bẹ̀rẹ̀ sọlẹ́t wọ́n ní Allahu akbar kí láàrin retí kọ́kà suratul Fatiha. قال اللهم صل على محمد الفاتح لما أغلق والقاتل لما زرق نازل الحق من حق ولا تقول ليه آه. كل هذا أتسيات لني له أتسيات لني له بس سأل لوكان لوكان بي لوكان لوكان بي ولا الله àwọn mẹ́ta náà ìmáàmù bẹ̀ wá sí lọ́ba bẹ̀rẹ̀ lè fa sí a ó lòun wá sá wọ́n nìkan wọ́n fẹ́ nìkejì náà mo rò pé yé lọ́ba <laughs> fẹ́ nìkejì náà ìmáàmù ẹ ti wọ̀gbẹ́ o ẹ ti wọ̀gbẹ́ lè fa sí báwo akaramakomọlọ torí ọlọ́run kọ́ máa ń sèwà lọ́nà ni ẹnì kan àní tó ń ṣe gbogbo nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀ma ẹni tó sì láǹfààní kó rẹni ṣàlàyé fún agídí òtún wa torí rẹ̀ wọn ò ní dúró gbọ́ níta fẹ́ ṣàlàyé yẹn ọkàn lè sọ pé àwọn ọ̀tá ó lè yá ò ní nítorí àtijọ́ ọ̀tá ó lè yá ò kò yẹ kéèyàn gbọ́rọ̀ ni wọ́n sọ pé ajá tí ọba sọnù ńkọ́ kì í gbọ́ fèrè ọlọ́dẹ tọ́ àtúntò pé torí kọ́ kàdìríyà náà wà torí kọ́ alùkàdìríyà wọ́n ti rà kí wọ́n pè ní alfuyubat arọ̀bániyà alfuyubat الربانية ترى تعالى تجانية جواهر المعاني جواهر المعاني أتسوى بدي أمين كاتما أو بدي أمين bí àwọn mọ̀tẹ́sílà bí àwọn jahmiya tó wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ni alukur'aniyun alukur'aniyun tí wọ́n bẹ nàìjíríà bí wọ́n ti wọ́n wà dáadáa kọ́dà ńlẹ̀ yorùbá yẹn wọ́n tún wà alukur'ani yìí wọ́n sọ pé tí o bá ti dá alukur'ani àwọn onítẹ̀lẹ̀ alukur'ani nìkan làwọn tẹ̀lé láàrin àwọn haúsá fẹ́ mú kọ́tà máa ń pè wọ́n àwọn alukur'ani yìí wọ́n kọ́tà máa ń pè wọ́n wọ́n máa ń pè náà orúkọ kan làwọn alukur'ani yìí máa ń jẹ́ yẹn kálẹ̀ káàtó yẹn kálẹ̀ káàtó so àwọn ni wọ́n máa ń pè ní alukur'ani yìí ń lẹ̀ haúsá so irú wọn náà ni mẹtẹsínì ní kánò so àwọn ayé ń kura ni ǹjẹ́ ní tí tí o bá jẹ́ kura ni ẹ má gbé wá fà wọn so àwọn ni wọ́n ń pè ní kura ni yóò tán nílẹ̀ yorùbá yìí wọ́n wà àwọn olódo burúkú wọ́n sọ pé táwọn bá ti rí náà kura ní kẹ́lẹ́kọ́ bọ́lá sọ kí ní kò olódo tí ò dán kankan mọ́ ó tún bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá yìí ganu fídíò àwọn kan yẹ pé alukura ni tiwọn english ni gbogbo kura ni sọ ma kà it must be translated in english the Quran must be recited even in English. They are deceiving themselves. So gbogbo àwọn olódòwò àwọn pọ̀ bíbí àmì. Hmm? Ẹ sọ bíbí àtọ́ wà láwùjọ yìí. So wọ́n níbi àwọn tí máa ń rìn káyé. Akirikọ́gbọ́n. Wọ́n rò pé yé eléyìí ti sinmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Naam wọ́n láwọn ẹni tó yẹ kó àwọn náà wọ́n kó ideology wọn láti Egypt sudan pera wọn ní Ikhwanul Muslimin onarjan naam èrò lómi ìjà tó mọ àwọn jama láìla ńkọ́ ẹyin lẹ wọ jama láìla ṣe láìla làwọn sọ tàbí láìla illallah àwọn aṣọ pé jama láìla yẹn ni pé jama kẹfẹẹri àwọn gan fúnra wọn ti jẹra wọn stamp torí délé gbogbo àwọn fọwọ́bà gbogbo àwọn fídíà ẹ̀rọ dínà sí kí láyé kí gbogbo wọn jẹ ahlu sunnati wal jamaa kí ló dé táfìjà ahlu sunna ẹmẹ́rì ẹ̀wà ẹ̀rí tó fi hàn wá kó ahlu sunna lọ́ọ́ ẹ̀ka وما آتاكم الرسول فخذوه وما أنهاكم عنه فانتهوا ألمي هنا القرآن هنا نعم من يطع الرسول بدون الواو من يطع الرسول فقد أطاع الله ألمي وأطيعوا الله وأطيعوا الرسول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وإن تطيعوه تهتدوا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وما كان مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم بقوا عليهم فيما كوكو سيونا ثاني بودي تيوبا تتلت النبي محمد صلى الله عليه وآله وسلم إيه سنة آه يريني سواء ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى نصله جهنم وساءت مصيرا يعني كان تبقى لا تتوجونا النبي صلى الله عليه وآله وسلم لين يبقى دودو تهاسي وجونا ربنا لا تفياجو وسوانا جهنم فلان سانوا نعم من السنة تركت فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي كتاب الله وسنتي افترقت اليهود إلى إحدى وسبعين فرقة وافترقت النصارى إلى ثنتين وسبعين فرقة وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال هم الجماعة وفي رواية هم من كانوا على مثل ما أنا عليه اليوم وحالي أرمي عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة وكل بدعة وكل ضلالة نعم أرمي من أحدث في أمرنا هذا ما ليس منه وهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد نعم أرمي يعني كو أصر وقع السنة وقع سيتي وقع

الفرقة الناجية وقتل قول الأنصار أهل السنة والجماعة الفرقة الناجية الطائفة المنصورة ẹ wá sọ kí ẹ bá ti dáhùn ahalo. ọ̀bẹ́ rí nǹkan ọ̀bẹ́ rí nǹkan àwọn nǹkan tó lẹ́rìí ẹ gbọ́ táwọn àfi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ sọ pé ẹ ǹgbà tí wọ́n fi lérè pé àwọn òní ọ̀la ọ sọ pé humul abẹ́ ẹ̀kọ́ yẹra sọ pé ahlu sunnati wal jamaa nàìjíríà ńkọ́ bàtàlẹ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ sọ pé kulluha fin nar illa wahida الطائفة المنصورة لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك الطائفة المنصورة الغرباء بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ خطوبة للغرباء سبحان علينا أنكم أهل السنة والجماعة ta ló dá súnà lẹ̀ ọdún wo wọ́n dá lẹ̀ ńbọ ní ẹ̀kọ́ta wọn wà. that is the first secretary general now treasurer àwọn kọ́ <laughs> so ó túbọ̀ sí ká tẹ́ fọlọ́ súnà dàbí gbogbo nǹkan míì táwọn èèyàn ṣe pàlàpàlà régesège rán dáradára ọ̀ràn tí wọ́n ń ṣe torí gbogbo nǹkan míì ló ní fọ́ńdà gbogbo nǹkan míì ló ní déètì tí wọ́n fọ́ǹdì ẹ̀ gbogbo nǹkan mi ló ní the first president second president àwọn mi president kẹẹ̀ẹ́dógún wọn ní báyìí wọ́n sì tún ní the first secretary general treasurer yàrá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sòsún náà kó máa ń kọ́ ẹ̀sìn ni kìí ṣe ẹgbẹ́ ẹ̀sìn ni kìí ṣe ẹgbẹ́ torí àwọn sọ pé as-sunnatu hiya al-islam wal-islamu huwa as-sunnah idh la wujuda fi riyadil akhar ọkàn lè ti tẹkẹjì ọba ti kò lè sí islam láì sí sunna kò lè sí sunna láì sí islam gbogbo tí wọn wá ń ṣe gbé tí wò kárí kó sọ pé kò lè sí islam láì sẹgbẹ ìranu yín kò lè sẹgbẹ ìranu yín láì sí islam yóò gbẹdàdù lẹ́nu rẹ̀ àtọwọ́ rẹ̀ kó tó di pọ gbẹnu lọ àgbẹ fọlọ. ahlu sunna níbo wọn ti máa ṣèpàdé ẹ dáhùn ẹ̀mí ni wọ́n rántí pàdé lọ́sẹ̀. sínú mọ́ṣáláṣí ni àbábẹ́ àwòrán bìlá alùsùn náà ráyè ràn pàdé pọ̀ ilé àjọ ni torí alùsùn náà nìyẹn sẹ́sùn náà wà má lórí ká múra àti wá sí máa yọ kó fi dá wa mà kí wà wọ́n má dà tó túmọ̀ síbẹ̀ kájọ ń jàmbá kájọ daràn paraku àwùjọ bìlà kẹsẹ̀ súnà ni súnà gbogbo nǹkan lọ́kàrí wàá dá a débi pé wọ́n mọ wáwù rẹ̀ nù irú rẹ̀ ni gbogbo yẹn ọ̀fẹ́ jẹ́ ní ìjẹba. ó lè wáyé wa àjọ pé àwa ní ìsìn adúgbò fọlọ súnà làwa ń ṣe ṣé súnà wa ní ṣe pẹ̀lú ká máa jánu gbogbo bí kíbi táwa alùsùnà làwà á òye ọ́ni wọn á ní ẹjọ́ bàbá kí ló ń jẹ́ súnà alùsùnà lẹ́yìn fa kí ló ń jẹ́ súnà wọn á ní ẹm kíláṣẹ gbàlà yìí rẹ ọ wà lọ́tùnla ẹ níta olóhùn ṣe tó di pé orí rẹ ni wọ́n wà ẹ máa fẹ́ agbàlà yìí rẹ wọ́n wà lọ́tùnla tí kálukú bá ti kó tó dọ̀tún láńkọ́ ẹ dárúkọ àwọn tíra tẹ bá máa tàtìlẹ́kọ́ nípa súnà. Hmm? العقيدة الواسطية العقيدة الواسطية تلقى كل رجل العقيدة الواسطية تلقى الشيخ شيخ الإسلام ابن تيمية رحمه الله تبي قال كلون اللي صح تبي أنا ترى يا بني أو عنوري أها ترى مين العقيدة الطحاوية العقيدة الطحاوية قالوا سي أبو جعفر الطحاوي أه. العقيدة السافارينية في الإمام السافاريني الحنبلي نعم أصول السنة الإمام أحمد شرح أصول السنة للإمام البربهاري أنت بين لازم قوين في السنة وعما ترى تتمام السنة ها؟ إسماعيلية تأين لقو <laughs> نعم ما كتاب التوحيد في شيخ محمد بن عبد الوهاب الأصول الثلاثة تبعما <laughs> كشف الشبهات تبعما <laughs> المسائل الجاهلية تبعما أها ما مأمومها <laughs> القواعد الأربعة أها نعم عمدة الأحكام هذا إليه نريك ولوفين bẹ́ẹ̀ ni ti sẹ́kù islam muhammad ibn abdul wahab lẹ́yìn rẹ̀ naam usulu i'tiqad ahli sunnah dálùkọ́ naam ọlọ́mọdé kíra àwọn èèyàn ayé ìsìn kọ́lá ń sọ naam ẹ wá sọ̀rọ̀ ẹ kàtírà three hundred tẹ bá fẹ́ máa kí dáhùn sunnah tó jẹ́ kó wọ́n sí sí sí sí sí sí tí àwọn ni alálìkáì ńlọkọ alálìkáì hmm? hmm? ìrọ̀lá gbogbo tíra tíbi tẹ̀mí akọ nípa tawhid nípa sunna gbogbo tíra tíbi Qayyim kọ nípa tawhid nípa sunna gbogbo ara rẹ̀ ni yálà sọlọ́rọ̀ àbó fi fèsì gbogbo ara rẹ̀ ni àwọn olùmọ̀ nípa súnà wọn pọ̀ subhanallah adúrútìrà tó wà nípa tawhid ó ti pọ̀ jù adúrútìrà tó wà nípa àlàyé kí ni súnà yìí ó ti pọ̀ jù tó tó máa ń sọ pé ẹ dákọ̀ tìrà kì í ṣe tìrà ẹ̀ ń tẹ̀ ń jọ ń gbáyé mo rò pé yé nítorí pé ẹni tẹ̀ ń jọ ń gbá ibi kan lòun náà ti kó òun lè ṣàṣìṣe gan bí títí ń kó so àwọn original ńlẹ̀ máa dà ọ́ ilé ìjẹba tọ ewo àti ewo àti ewo nínú túnra lọ ẹka túmọ̀ sí yorùbá káwọn èèyàn lè bá a dá mà àti mhm. túmọ̀ àná òṣèlú kẹrẹsà àti túmọ̀ àná nà kẹsìfò ṣọba àti túmọ̀ àná àtàhàwìyà àti tùmàn ọlọpọlọ àwọn èèyàn púpọ̀ lọ́tà bá tùmàn náà wọ́n kàn wọ́n kàn máa tọrọ bá kú àti jami àti Ibrahim bàbá yẹjú ẹ náà irú al-aqidatul wasitiyya tí ọlọ́run bá mú ayé wa ó yẹ ká lè túmọ̀ rẹ̀ sí yorùbá a sì ti ṣàlàyé rẹ̀ rí nínú àwọn síbí tó pọ̀ gbàtà ṣẹ̀dẹ́lù lẹ́sẹ̀ tó bá fi lè kọ́lẹ̀ ní ìtumọ̀ yorùbá rẹ̀ yẹn ní ti ń jẹ́ súnú òye àwọn èèyàn náà so torí pé Ibn Taymiyyah rahimahullah ọkọ̀ tíra ẹni láti ṣàlàyé kí ni ojú ọ̀nà àwọn alùsùn náà tíra yẹn sì kún gan so eléyẹn inṣàlọ ọlọmọ máa sì kú ọyọ ká lè túmọ̀ rẹ̀ sí yorùbá náà lẹ́yìn eléyìí ẹni tó bá ní béèrè kó nà sí àwọn ọmọ tí ń sùn ẹjí wọn àwọn ẹni tí wọ́n ti ń palẹ̀ máa ti sùn ẹjí wọn náà máa ń rí káàkiri tó má gbàgbọ́ pé jihadi ò sinmi rárá rárá rárá ó léwu púpọ̀ ó lè gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam nígbà tá a bá sàlàyé fún tá a fi hàn tá a sọ gbogbo ẹ̀fún tọkọ ó lè yọ kúrò nínú ẹ̀sìn Islam torí pé ankara amra ma'luman min ad-din bid-darura so ṣùgbọ́n tàwíìlì làwọn ṣe ẹni tó ṣe tàwíìlì báyìí wọn kà fara rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní jihadi yẹn ó ti yí ibòmíì kèsì kókò ọwà àmọ́ ti yí síbò mi ó yí síbi ká máa pa lọ ká máa rìn káyé náà. Àwọn àǹfààní àwọn ẹni tó ń sẹ̀mí nígbà tó ṣe pé ìmọ̀ òtí fọ́n ká débi pé wọ́n fi jìnnà sáwọn pálapàla ségesège míì tí wọ́n ṣe kú tó bá dájú wípé wọn ò mà jù bẹ́ẹ̀ lọ ọwọ́ bóyá wọ́n ti máa náà so tí wọ́n ṣe látàrí bóyá wọn ti ṣe máa tí ò bá jẹ́ ìṣẹ́bọsọ́lọ̀ kò sì jẹ́ ní tó lè sọ ní sínú ìṣẹ́bọsọ́lọ̀ ń bẹ́ lọ kọ́nà ọ̀foríjì wọn kó yá àfẹ́ wọn nítorí pé tó bá ti jọ́gbìn ìdàlùkù yára má èyí tí wọ́n bá kú lórí rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ àtàìdáhùn tí wọ́n tọrọ àforíjì lórí wọ́n máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà ti fẹ́ ni àmọ́ èyí tí wọ́n kú lórí rẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n tún bá sọ́jà sí sẹ̀bọ̀ sọ́lọ̀ ọlọ́wọ́n bíi epo rẹ̀ jìyàn torí pé Islam láti gbọ́ tó ti bẹ̀rẹ̀ níbi kíbi láyé kò síbi tó ti fààyè gbà pé kẹsẹ̀ bọ́ sọ́lọ̀ kò sí ọ̀rọ̀ àmà àti kínní irọ́ gidi ni àwọn bàbá ọmọ irọ́ gidi ni nítorí kẹ́rì tí àwọn Yorùbá náà máa sọ pé ìgbà tí Islam bẹ̀rẹ̀ kọ̀ rọrùn kọ̀ rọgbọ fáwọn bàbá àkọ́kọ́ wọn kojú àwọn eléégún àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ so làwọn náà fi jẹ́ pé wọn pa gbogbo pálapàla tì àwọn kan fi tàbátì àdákùn tiwọn ni so but wọn mọ̀ ń pálapàla so wọn mọ̀ lóògùn wọn mọ̀ lẹ́bọ wọn mọ̀ lọ́fọ̀ so kí wọn á ń ta fẹ́ sọ fọlọ pé wọn lọ nítorí pé à ń jagun fẹ́sìn rẹ̀ là fi ń sóògùn torí pé à ń jagun fẹ́sìn rẹ̀ là fi ń pògùn là fi ń pe sàgbó ẹ ti sẹ́ sọ́lọ̀ ni so irú àwọn eléyìí ọlọ́wọ́n bá kò ní fojú ẹni tó bá kú lórí pé ń sẹ́ téèyàn máa sọ pé bàbá mi kan tó kú ojú ọ̀nà rẹ̀ là ń sọ sani bàbá mi eléyìí jọ pé tìrẹ̀ ló ti jẹ́ pé àwọn bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n ti wọ́n mọ̀ àmà sí wọn àní ẹ̀tọ́ so bó wàá nìwọ lónìí excuse wo lọ fẹ́ sọ pé nà. Aleykum salaam. akọ́kọ́ ni pé wọn kò sọ ìkankan mẹ́ àwọn ló do lásán náà kàn máa fi ru eléyìí ṣe ìjọba alukóra náà sọ pé wọn máa atakum rasulu fakhudhu wọn máa nahakum anhu fantahu lẹ́yìn náà Kùránì àti súnà nípa ká nǹkan kan náà ni bá Kùránì ṣe sófin náà ni súnà náà sófin sọ̀rọ̀ wípé mo gba alukurani gbọ́ èmi ọ̀ gba sunna gbọ́ ọ̀ ọ̀gba alukurani gbọ́ ìgbà tó o bá gba alukurani wípé alukurani náà ló sọ fún pé ma atakum rasul fakhudhu sọ adékọ́ ọ̀gba gbọ́nù afatu'minuna bi ba'dil kitab wa nà bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa ọmọ fil hayatid dunya wa yawmal qiyamati yuradduna ila ashaddil 'adab wa ma Allahu bighafilin amma ta'malun ẹni bọ́dì ò ikú alukurani mọ gbàgbọ́ ń gba súnà gbọ́ kó sì tún máa fáyà alukurani tẹ̀lé fún àfi kọjá pé àtìrí rẹ̀ ó tún mẹ́ta náà ni. torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ti sọ pé ẹ gbọ́dọ̀ gba ẹnìkan láàyè kó wá dé lọ́la nínú àwọn ọ̀jẹun anabi tún ròyìn àwọn tó ti rẹ̀ tí wọ́n ti jẹun tí wọ́n ti yọ àràkàtà tí wọ́n á jókòó tí wọ́n fẹ̀yìntì lórí àga rẹ̀ àbìrọ̀gbọ̀kú tó máa sọ pé gbogbo ń tán bá wa sọ ìta bá rí inú alukurani la lè tẹ̀lé fa ìta bá rí inú alukurani apáti nù alẹ́bílẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o alẹ́ ìní òtí tó alukurani wà mìtìlẹ́hù màá ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run fún mi ní alukurani ó sì tún fún mi irú rẹ̀ pẹ̀lú ẹ̀ irú rẹ̀ ní sunna ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ́ o èèyàn kan ò sọ́sọ́ pé súnà lásán mọ tí ó jẹ mùsùlùmí ọgbọ́dọ̀ gba alukur'ani àti súnà ọgbọ́dọ̀ gbàgbọ́ ni. ẹni tí ra ọ̀la ń lè kà láti máa ta ni yìí kò bùkátà ẹ̀yẹ sáà ti kà kídà tó torí pé tẹ́ bá ti kídà tó kẹ́ jiná ẹ fẹ́ kà kídà tí ọ̀dà sọ ó súnmọ́ kí wọ́n náà nítorí wọ́n ṣẹlẹ̀ nù tí wọ́n gbọ́ in táwọn ẹni tó sì náà sọ ọ̀nà táwọn ẹni tó sì náà ń gbà ó súnmọ́ kí wọ́n sọnù lọ́nà kàbọ́nà mi láì jẹ́ kó fura torí àti bùkátà rẹ̀ àkìdá ahlùsúnà lẹ́yìn ọkọ̀ mà lẹ́ẹ̀mà lẹ́ẹ̀mà lẹ́ẹ̀mà ẹ̀yìn rẹ̀ lẹ́wàá ma kí ni tẹ́lómìnira sọ̀kẹ́ fi máa fèsì fún wa wọ́n ilé tíra pọ̀ tó ń kọ́ nípa àwọn ọ̀daràn yẹn tó ń pè ní alukur'aniyun alukur'aniyun gbogbo àwọn àkìdá burúkú àti tí wọ́n fi ṣe ìtìsẹ̀ lórí àwọn àkídà wọn ni wọ́n mú wọn bẹ̀ ṣùgbọ́n àbùkátà rẹ̀ nígbà àbùkátà ni pé àwọn afẹ́ mọ̀ nípa àkídà àlùsùn náà. Aleykum salaam. Thank you. I don't have money that she I don't believe that those men, they are men of God and they never to God's knowledge and desire. And whatever it may be, it is not it is not an excuse. It is not an excuse because don't talk of forefather, even those that, that are living today. many of the, of the Muslims you are living among do believe that those people are people of Allah and strongly believe in all they are doing, despite the fact that they know that what they are doing is in contrast. It is, it is in contrast with what Islam brought. So it is not an excuse. If somebody wants to go to the hell, he will choose it by his desire. I think you understand that. Today, people are explaining Islam saying that this is the way of the Prophet sallallahu alaihi wasallam. This is the real Islam. People are not ready to follow. They are going to Al Fawad. They are going to all those people that are, that are deceiving them, and we are trying to search for an excuse for them. Which type of foolish excuse will that be? So the same thing also happened in the past. There is no way you can say that people in the past they live in a place whereby there is no any light whatsoever level the light may be. There are people that used to teach people the real Islam in every community. Uh, that is what Allah subhanahu wa ta'ala made easier everywhere you live in this world. There must be somebody explaining the real Islam. Even the majority may be in the wrong path, but there must be a single person that will be explaining it. Why don't they follow him? So that is that. By the time Muhammad ibn Abdul Wahab, for example, appears, who do not, did not listen to what is saying. Similarly, is the case of Ibn Taymiyyah. He called people to the real Islam. He was jailed. And he died inside his prison. Just because people don't want to follow the Sunnah. Who are those our forefathers? They came after those people are far away with centuries. Our forefathers came. Ọjọ́ bó ti ṣe dé sáré. Bàbá àjẹtẹ́ ń padà. Now.

صلى الله عليه وسلم في عليه السلام قلت له تنيو صلى الله عليه وسلم عليه السلام سو so, اندوريك اني توقف ترى صبر السلام الصنعاني وتقوقع الدشياري نانا الإمام الشوكاني من ترى نيل الأوطار tó náà ti ṣe ṣọ́rùhù àwọn tíra àdéhùn kan eléyìí ti alḥafiz al-Maqdisi tó náà kó jọ oní àbá dórí Ali ibn Abi Talib ó lè sọ alayhi salam látàrí tó ti pẹ́ ní làwọn ṣíà ti ráàyè ní Yemen wọ́n sì ṣe aláìsí majority ọmọ Yemen kó tó wá di káwọn olùmọ̀ ńláńláńláńlá wọ́n dìde wọ́n jà wọ́n lógun wọ́n bá àkídà ẹjà kọ́pọ̀lọpọ̀ tó tún padà sí di sunna lọ́ntì pé ṣáná tó pọ̀ bá jẹ́ ní amánìsìn ẹgbẹ́ rí àwọn ọ̀sẹ̀ yóò tí wọ́n gbàjọba Venice tó ń tó ṣẹlẹ̀ nìyẹn so àwọn olùmọ̀yé <clears throat> wọ́n lè má jẹ́ sí àtẹlẹ ṣùgbọ́n nǹkan tí tí máa ń bẹ láwùjọ máa ń lapa lára yẹn ó máa lapa lára yẹn tó ń torí àwọn míì ní pé àlè ìjà nàbì náà. mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíín ní ìsìn tó bá dárúkọ àlè wọn ni karramallahu wajha tó náà dá radiyallahu anhu ní gbogbo sàbí tó náà pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ nísù kéékèèké torí pé ṣíà ni wọn pàtó ti kọ́mọ̀ tó máa ti dárúkọ àlè wọn ni karramallahu wajha kọ́tọ́ radiyallahu anhu fún gbogbo sàbí ìrù náà ni tó bá ń sọ̀rọ̀ Abubakar tó ń sọ̀rọ̀ Umar tó ń sọ̀rọ̀ Usman wọn kò sọ pé Abubakar Umar. Usman wọ́n dà kọ́ tí wọ́n gbẹrẹ fún tó bá tó sọ̀rọ̀ Ali Ali imaamu Ali sí àwọn eléyìí ẹsẹ̀ imam so torí ẹ inú inú kẹ́kọ̀ọ́ gbogbo wọn ní Ali imaamu Abubakar Ali imaamu Umar Ali imaamu Usman Ali imaamu Ali àbí kíkọ́ alùpùpù ọmọ àjò kọ́ rẹ̀ Abubakar Umar Usman Ali naam. ìrẹ̀lẹ̀ nìkan sọ pé Amirul Mu'minin Umar ṣé abubakar ní sàmírù mọ̀mìnì ṣé usman ní sàmírù mọ̀mìnì ṣé ali ní sàmírù mọ̀mìnì amírù mọ̀mìnì náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك